gbàgàdà báyà lémi x òun ìwọ gan zẹ́ẹ̀dì mi ayé ẹrun ni ò kírú èmi yìí fi ọrí kí n wá bọ́mọ́ ọ sórí páyí ẹ lórun ayé ẹrun ni kì í ṣe ti gbéraga ọlọ́run bọ́ ọ bá pèrè lẹ́ẹ̀sì mi owó ọsẹ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù ni ayé ẹ̀rí bẹ́ẹ̀lì ògo nù ọlọ́run gbọ́ pé àwọn àfihàn wa mọ intimidate tèmi pé ẹ bóyá nítorí programu mi torí ọ̀rọ̀ mi tí mò ń sọ gbogbo ẹni ọba ti rọ́ ti tí ọba tí ọba ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo kárí ìyànmọ̀ láyé ẹ̀ tí jésù ó fi dé sóyè ọba ní ìsìn mo láǹtí kan tó náà máa ń ṣe fídíò yìí ara ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì mẹ́mbà mi ní fọ́mà ṣọ́ọ̀ṣì mi ló bá lóun ṣe fídíò èèyàn kan wá ó wá ń sọ̀rọ̀ kan ó wá ń sàṣe kan mo ní kí lọ́kàn kan tẹ́nibọ́dì sọ béèyàn bá lóun mọ̀ rí ohun ọ̀mọ̀ ọ̀mọ́ ẹni tí bá rí irú àgbà ìtólóhùn òrí ìyàn ká rí ìyàn mọ̀ àǹtí tí mo tiẹ̀ tún wá ń sọ ìtún wá fáyìn iwájú pé ẹ̀yìn pé even we wey we ugly we no dey we no dey relate with nonsense guys yes your guys go choose their words before dem talk am èèyàn kan wá wè mí alẹ́ mi x òun ìwọ gan sẹ́ẹ̀dì mi orí ẹ orí ẹ tẹ̀ ni ó ní nítorí èèyàn kan sọ̀rọ̀ kan ní ti programu kan ní òjò ọ̀fẹ́ ń gbà dúrọ́ọ̀pù ayé mi kalẹ̀ nítorí tiẹ̀ kọ́ ọ mọ̀ bá gbóná eyín bó o bá ti ró lórí ire rí níbi o ti wá rọ ọkọ rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ mọ́ ọjọ́ tẹ́jọ́ jo tẹ́jọ́ jẹ́ sàwáwù kọ́ ọmú ọlọ́rẹ̀ ìyẹn máa dára ẹ̀ láàmú ẹnìkan ló mọ̀ rí o mọ x rẹ rí yóò sì mọ̀ pé wo ni x kọ́ wá gbẹ́kúndé kọ́ máa sunkún kọ́ máa fọlọ́n búra fọlọ́n bànà bí kí lọ́kàn mi bẹ́ẹ̀ kọ́ wá níwọ̀ lọmọ mi rí kọ́ ni mo rí ọ rí ẹ mo wá lè rẹ rí mo dé lè rẹ rí bí n bá wá lè rẹ rí ọ̀wá mọ bó ṣe so mọ́ bẹ́ẹ̀ kéèyàn sọ fún mi wípé èèyàn tó rí bí mi ò ń fẹ́ rí ìní sọ fún ọ pé kí ni ọ̀wá jí òde mọ́lẹ̀ èèyàn ní irú èmi yóò fèmí ṣe irú mi ọ̀wà àbọ̀mọ́ ọlọ́ ọ̀wà àròpò ríire lòsè ó sórí ibú ni èmi ẹ̀ sì rẹ̀ ìwọ́g ẹnìkan wá lọ́ọ̀tọ́ yàgbẹ́ ọnù òdì ìwọ náà wàá mú di ọwọ àfẹ́ sí kámẹ́rà who cares stage show torí pé kan ngbà ngbà tó ń gbò kílíkílà yín dín ní ṣe ìjọ tó ti rẹ nínú ayé bóyá wọ gan tí mo jókòó sí ìgbà náà ní kéèyàn nírú irú bàbá Dangote àbí irú bàbá Ọ̀tẹ́dọ́là nǹkan wá lọ́rẹ̀ẹ́ rẹ nígbà kan àmọ́ ọba sọ̀rọ̀ ẹ̀ mọ́ ó kú orí ibú nù kú orí ibú orógo òwà mọ́ra ọ̀wà go. mọ́ra ọwọ́ rò pé ńgbà bá wá wórí live stream mi ni ìyá máa sọ pé nàìjíríà x àyàmà x ó kú orí ibú èèyàn kan lè mi x òun orí ẹ ti burú nù ọlọ́ọ̀bá ń gbọ́ èèyàn bá rí irú èmi tó fi ń ṣe àǹtí tí mo tiẹ̀ tún wá ń sọ̀rọ̀ ìfún àwọn tó fáyìn jùrú àwa yìí lọ láǹtí hùn iwájú wọn pé ẹ̀yìn wọn complete even me wey i ugly i no dey date nonsense guys o my guys dey choose their words no fit tell me trash you get that thing how person go sit down dey insult you for public because say the aunty just had some little weight wey him come come fat they come go one naming ceremony na so dem say maybe they wan serve ee eh, pé kán dìde kán wá serve àwọn èèyàn very helpful òun náà bá dẹ̀ dìde pé kó lọ help ọ̀rẹ́ òun kán just serve na so the boyfriend say ah, ah if they are calling people to come and serve you see elephant like you àǹtí yẹn náà wá jókòó with shame ó wá jókòó without low self esteem ah, mo bá rálẹ̀ mú pé elephant dà ẹ̀yìn àbá ní ah, à ń bọ́ sí ẹ mọ́mọ́ wọ̀rí yìí bí boyfriend rẹ̀ mọ̀ ṣe máa sọ̀rọ̀ sínú àǹtí ń sìrè orí social media lọ wà ọba ń ṣe ṣó gan ire mọ́ bu ni and the guy no dey work na the gidi aunty dey count money give am because youtube channel wọn ti monetize tí wọn bá withdraw owó wọn ní òkò fún ọ tí ó rọrùn ilé mọ́là yóò rè mọ́ ṣe ń jẹ lọ́dọ̀ mọ́là ngbà wá parí ìkómọ mo wá sọ fún ọ pé ẹ dákun ọ̀rọ̀ kan ò yé èmi o how man go carry bro how man go carry bro come sit down e no dey do any work you come dey count money give am here they call you elephant dey insult you for public na that one be boyfriend that one na boy enemy even we wey we ugly guys no dey tell us trash how person go dey tell you call you elephant call you idiot you understand eh come say the time wey you come leave her the way you come leave him him come come your live stream come dey drop comment wey i lay block here wọ́n wà wọ́n rí kán wò live stream ẹnìkan ọmọ níbọn x ẹ̀ àbórí ẹ̀ bó kú orí ibú nu bírọ̀ǹtì tó fáyì bá ń bá bọ́mọ lọ ẹni tó lógo tí ìṣó lógo àná tó rógo lò tó pé tíwájú pé tẹ̀yìn ẹ̀ náà complete àwọn adé òní wọ x mi orí ẹ̀ sì burú nù ká dáa fún ọ bírù mi ìlà ìjà mọ́ ọ lọ wọ́n ń ṣe ọ́ you build confidence in people ta ló lò fo bẹ́ẹ̀ ni madam bisola orí ibú ni irú èèyàn tó tó dáa tó madam Bisola yìí very beautiful very gbogbo wájú pé ẹ̀yìn pé ọmọ dá a síbẹ̀ wọ́n tó pupa tán kéèyàn kan wá nírú irú àǹtí èyí x òun ti ẹ bọ́ ọ̀nù bírú ẹni ilé ìbálò jẹ́ x yẹn ti ẹ bọ́ ọ̀nù. ilé ìkẹ́rin get a place where God go take you to in the journey of life you go go on the face for yourself say wetin I go do for this kind of person place before gan you think you can use that one to get at a woman yéèmí ká ṣe ubia x orí ẹ gbalẹ̀ okó rẹ gan òwúlò kí ló di kalẹ̀ ẹ yé wàá wá bí ṣóhan yóò wá mọ táìpù ẹ síbẹ̀ pé ẹjọ́ àwọn ẹjọ́ àwọn pọ̀ ló jẹ́ kó òun fọn lẹ̀ mo lórí ẹ gbalẹ̀ ẹ̀hẹ́ kí náà la fi ń gbowó tẹ́lẹ̀ ìgbogbo gift náà èèyàn ti rán fún mi lórí tiktok nísìnyí kí n jókòó kalẹ̀ kí n má sùn kí n má jí kí n má la inú mi sọ̀rọ̀ ṣé wọ́n fún mi gift ọwọ́ alẹ́jọ́ mi pọ̀ ní ọjọ ọ̀fẹ́ mọ́ o ti sori ibú ọmọ pọ̀ owó ni mo ń gbà níbi ẹjọ tí mo ń rò. èmi ò ráyè òrégbè ìyẹn lẹ wá nítorí tuntun ti ń tẹ̀lé ńlá tí ń wá nítorí ẹ̀ tẹ̀lé ń yẹn fi ń ta sí lẹ́yìn mọ̀ pé èébú èèyàn bá bú ọ lórí afẹ́fẹ́ bákan méjì ni nísìnyí máa wá bú òun gan nìkan ni ó bìlífù epo orí social media tọ́rọ̀ ti mọ̀ pé everybody fẹ́ jẹ́ clout ni èèyàn tó ní oní z rẹ oní x rẹ oní w rẹ ẹni tó lẹ ọlẹ má rírí gan lójú ayé sìnsàlẹ̀ àní mo ní mo wà lórí tiktok ẹnìkan sọ pé third wife ni èmi ṣé third wife gan ló pè mí àbí fifth wife mi wà no even get boyfriend even though if I never even marry me wà no even get boyfriend you know even know if I never even marry you understand ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Sujata ẹ̀ ó ló wá mọ́ ń sọ fún fáǹsì òun yóò wá lọ́mọ comment section mo ní ẹ̀lẹ́ búlọ́ọ̀kù ẹ̀ dànù yóò tún create another fake profile ẹ̀rí pé ó wà obsessed with that sister he is obsessed kò lè fi wọ́n lẹ̀ kò dẹ̀ fún wọn ní àlàáfíà yóò mọ wá fún wọn ní low self esteem yóò mọ wá create impression yẹn nínú wọn pé òun ṣàánú wọn ni torí pọ́n rọra sanra mélòó ń gbogbo sísanra náà mélòó díẹ̀ náà wọ́n fi sanra jù mí lọ pé bẹ́ẹ̀ yá kínní dání is it is it elephant like you that they said they should come and save? àǹtí ń wá jókòó padà ó wá jókòó à ah, mo ní ẹdákun ah, sáà lálàá ni àbó òótọ́ ni mo yá sọ̀rọ̀ sí nísìnyí gbogbo yóò ti wá bí òsè mo ní kó pè iṣẹ́ ẹ̀jẹ̀ ẹni orí ẹni orí ọ̀bà pé ní òun lóyìn kan èèyàn tá ń tọ́ ń gbòòrùn rẹ̀ fatafata all over the world wọ́n á ṣẹ̀ṣẹ̀ exit tiẹ̀ àwọn yẹn ti burú òrógo lò òrógo fẹ́ ológo tún fẹ́ ó tún padà bọ̀ mọ́ ọ lọ tiẹ̀ bọ́ọ̀nù tó yá báyìí nísìnyí you no get a stage where god will take you to person wey do you bad no fit speak am no fit talk am because say me and person come get saga i go i come dey yab the person with full energy he can can tanta say you be my ex ah orí ẹ ti dàrú ọlọ́run gbọ́ èèyàn rẹ̀ mi yóò fẹ̀mí sí ẹ àǹtí àǹtí àǹtí àǹtí àǹtí àǹtí àwà ní kọ̀rọ̀ yàrá gan-an ó lójú èkúta ẹ lè búrú àwọn ambos nítorí ẹni ọlọ́run kẹ́ àǹtí yẹn fáyìn o very very beautiful very pretty àwọn nǹkan náà ti náà ní wọn kó wọ́ fún bọ̀dáhùn àti ẹ̀ wá wò pé bóyá torí status àwọn tó ráwọn jẹ́ social media person táwọn kú mọ́ manage mo ní kíni ẹ̀yin lẹ̀ ń boost moral rẹ̀ bó ṣe wà na you dey boost im moral tell him say make he dey go tó bá fọwọ́ comment section yín kó wá bẹ̀ tell your admin to block him a person go dey insult you for public dey tell you say eh, kankan mọ̀ bá wọn pe rẹ̀ x yín àti kí tó bá ní hàn yára òní x àbórí àbórí ẹ̀ tẹ̀ ni. ẹlòmíì ò rí ọrí báyìí lójú ayé ó lè nílé òun lo sùn mọ̀jú lánàá ẹni tó rí rí tọ̀ ọmọ ibi tí ń gbé. èbú orí social media fẹ́ẹ̀kì ni that's why tí mo sọ pé you don't bring your personal life to social media don't come and talk your own story by yourself because ìyẹn nìkan ò lè rí change ìyá ńlá kan wà tí wọ́n wá sọ̀rọ̀ ara wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí tajà tẹran bá wá tí wọ́n á ní issue pẹ̀lú wọn ọ̀rọ̀ ni wọ́n mọ̀ sọ that information is not for public consumption and if you dey live your life straight you no even get any issue with any man maybe you even be virgin you never sleep with any man man go come and talk say he don he don he don he don date you before who that one help you go talk say me i be your ex your life don scatter be be that if person like me come come drop for your hand ó ṣù ọ̀fà wa ni ó ṣù ọ̀pá ẹ̀yìn ẹ̀sẹ̀ you just waka pass yes person go tell me say you dey that kind of that kind sister you come tell me say you you leave her who you come dey date wey come better pass the, the aunty i tell her say you grace full your body that one no be pride yes despise your youth nobody should despise you you carry yourself with dignity with grace if person wan do something to come disgrace you patapata him get your video him get your picture for hand let him post am that one change anything no let anybody break down your reduce your self esteem o oh. that is where all of this thing comes from if you don't have confidence that was the first point i gave confidence is very important the essence of all of these people is to bring you down and to make sure that they have rendered your mind weak. Once you are weak, ẹ wo gbogbo January throughout almost January me ṣe show because I have some issues I was battling with there. The moment I got myself back on track, ó tún fún mi lágbára sí ni. Person go come open him him mouth wide. That means say me I be your ex. Oye burúkú ayé irú mi jabo ọmọ ẹ lọ́wọ́ ayé ẹrun kò sẹ́ni tí ò ní weakness you no fit help person weakness you come say because the person dey talk no be money i dey get from the talk i dey do ah ọmọ tẹ́mi bá jẹ́ tiẹ̀ tiẹ̀ bọ̀ ọ̀nù ọlọ́ngbọ́ òkè kì í ṣèpè if get to a place wey be say you fit go there you no fit see person wey go replace that kind person everyone is unique i tell the sister i say sister see if you leave him today he no he get best person wey better pass you because you be asset you no be liability you they count money give man man go come they insult you for public they call you elephant because say you don't want him to come and say you are his ex orí ẹ̀rún ẹ̀ ń bá ex ayé ẹ̀ bàjẹ́ ògo bọ́ sọnù lọ́gbọ́ ẹ̀nu kò lè rírú ẹ̀ mọ́ jẹ́jẹ́ rẹ̀ ló ṣẹ́ran jọ̀bọ̀jọ̀bọ̀ nù yẹn ò sínú Carry yourself with respect and dignity, confidence. As I ugly like this, I no dey date nonsense people. Me, me I even get time wọ́n ti orógo lò mórí sí ọrùn náà, ambos nítorí òkú èèyàn tí ò mọ ọ̀rọ̀ sọ. Forget that thing o. Oh. If you if you sit down dey single, make your body dey intact. You know say better person go come for you. No allow one nonsense man come use you, spoil you, destroy you finish. Even we when we ugly, we no dey date nonsense people. Date correct person and if he talk say him wan go make him dey go another person go come wey go better your destiny. <laughs> madam bisola ẹ ṣe mà na so e be ni wọn lé mi x o èèyàn bá irú àwa ìdólóhùn òrí yàn ká rí yàn mọ̀ tí jésù ó fi dé bẹ́ẹ̀ ni madam adéníkẹ́ ikú ẹ̀sán àní àǹtí yẹn kàn rọra sanra díẹ̀ náà ni ìṣe pọ́ sanra ra bàtà kan wọ́n wá re bí ìkómọ lọ́dà ń gbọ́rọ́ gbọ́rọ́ rẹ̀ wọn kan ló bí wọn sáré bẹ̀ àwa ni àwa sáfù àǹtí yẹn ń dẹ̀ ìwé ó máa ń bí kán help èèyàn very helpful wọ́n wá dìde pé kàn náà lè mọ bọ́n kó oúnjẹ wá láti mọ sáfù wọ́n ṣe dìde báyìí yẹn bá ní see elephant like you they ask come and save they dey call people elephant to stand up àǹtí yẹn wá jókòó padà ó wá fẹ̀yìntì ó wá mú fóònù ẹ̀ ó wá ń tẹ̀ just to be able to bear that thing ah, ó wá sọ fún àtàjọ yòókù pé ah, àwọn táwa ń bọ̀ dé yìí ẹ wá ní boyfriend ẹ mọ̀ níbi tí mo bù nù ní à ah, ló wá ń pè lẹ́lífáǹtì ló yìn sọ̀tẹ̀ in public à ah, wọ́n ní ìyàn tó ń kéré wọ́n ní mo bu rìn ni mọ́tò tí ń lo àǹtí ńlọ́ra torí influencer ni ó ní youtube channel youtube ẹ̀ sì monetize so tó bá ti lọ withdraw owó rẹ̀ o ní òkò fún ní ó lè bá ṣe ń jẹ lọ́dún ọmọlá kọfẹ́ lé o boyfriend and girlfriend náà ṣe o tó rántí nǹkan rọra sanra díẹ̀ kì í ṣe pé ọ̀sán rárá bàtà náà o ibùn bẹ́ẹ̀ yẹn bá sara ara bàtà gan tọ́wọ̀ bá lè fẹ́ ọjọ́ mọ́ lọ ni yọ́ máa ṣe bí ẹn pé wọ́n ní some men are like that ìyá yọ́ máa ṣe bí ẹn pé òun ṣe ń favour nípa fífẹ́ so wọ́n wá nígbà kan wà tí wọ́n ní pé ẹni misunderstanding wọ́n ní táǹtì hùn bá ti ń ṣe show yóò wà lórí show àǹtí hùn yóò lọ wá mọ sọ pé this girl she's my ex it's because she talks too much that's why I left her just to be able to tarnish her personality ṣó yẹ yín bẹ́yẹn ìyẹn náà wá sí torí ìyẹn àwa tún lọ ṣe reconciliation ó mọ̀ pé gbogbo rádaràda tí ń ṣe sóhun ò dábẹ̀ á tún lọ reconcile pẹ̀lú ẹ̀ so wàhálà yẹn ti wá pọ̀ mo wá sọ pé ṣé ìwọ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán láwọn mọ̀ èèyàn lórí afẹ́fẹ́ yìí ń purọ́ ni wọ́n mọ̀ èèyàn wọ́n yàn dá àyàn mọ̀ èèyàn kan ti sọ rí nínú lórí tiktok ó lóun mèmí rí ó third wife lèmi ó ní this woman third wife i know her very well ó sì tún kọ i know her very well ibẹ̀ sì kọ́ know me very well ah you come there you don don marry me for a person where don't get true wife already and mm-hmm. you know me very well okun fi very well si that's how social media can be confusive It can confuse people when you see people you you already confuse their personality so ẹni tó bá understand how social media works you just discover that gbogbo àwọn nǹkan tó it is just assumption when you meet people in the real life, you see they are entirely different from what you're seeing in, on the screen. That's why I said, don't bring your personal life to social media. A whole lot of things that happen around the life of people or the lifestyle somebody is living, you can never know it. àfi yẹn bá fẹnu ara ẹ̀ sọ fún ẹ tó dẹ̀ jẹ́ olóòótọ́. There are a whole lot of people like that. You might see them as bad, you might see them as wayward, they might be the decent person. That is social media. That is the reason why you don't have to be afraid. Don't think what people will say because what people will say about you is not you. The real you is the person they will meet in the one on one life, which most of the time you might just be provoked. tẹ́gbẹ́ ọkàn wà provoked ní sáìmù yẹn ni kì í ṣe pé wọ́n ṣe wọ́n ní first impression last long yẹn gan kì í tún ṣe gbogbo ìgbà kíyàn kíníyàn wà applicable múùdù tó bá yàn at that time ó máa determine ìwà tẹ́ni yẹn máa wù that might not be that person before you can know who somebody is you have to be able to relate with the person for a long time nǹkan tí ẹni yẹn fi ń react lọ́wọ́lọ́wọ́ báyìí it could be what the person is going through at that time that might not be the real him or her.